ìdájọ́ náà ó gbọ́dọ̀ dá lé orí kùránì àti àdìsà nẹ́bì tó fẹsẹ̀ rinlẹ̀ kí àlàáfíà ọlọ́mọ bá ní ìbámu sí ìṣe àti àgbọ́yé àwọn sàábí pàtàkì sàábí òjíṣẹ́ ọlọ́run májẹ̀mú kí nìyẹn five tí ń sọ nípa kìrìtẹ́ríà tí adájọ́ máa lò fún ìdájọ́ rẹ̀ ìdí tí ò fi gbọ́dọ̀ jẹ́ kìrìsẹ́nì nìyẹn ìdí tí ò fi gbọ́dọ̀ jẹ́ kẹfìrí nìyẹn adájọ́ ń gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí yóò gbọ́ èdè gẹ̀ẹ́sì torí pé nínú ìwé tá a fẹ́ kà gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ yóò gbé èdè lárúbáwá èdè lárúbáwá náà wà ń bẹ̀ yóò sì mọ kí islam sọ nínú kùránì kí islam sọ nínú not just kákàmú kásọpá fẹ́ fi ṣe adájọ́ ìgbà tí èsè kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ tó máa ṣe rí pé bàbá yìí ti ní irun gbọ̀n funfun ewu rẹ̀ e, gbogbo orun orí rẹ̀ ó ti di funfun ìbá àmọ́ lẹ́kọ̀ọ́ lọ́ọ̀ bẹ́ẹ̀ ni àbí lẹ́kọ̀ọ́ wọ́n yàn gẹ́gẹ́ bí chief àbí kí ni wọ́n pè wọ́n chief ní kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ kóòtù president ò ní wọ́n pè wọ́n. now ọ̀rọ̀ tá a fẹ́ sọ ọ̀rọ̀ tó dálé orí Mirza Ghulam Ahmadu ni sọ́kùrọ́ ni àbólódodo ẹni tí ó sì dájọ́ náà ó gbọ́dọ̀ jẹ́ àfẹ́sìn. that is condition number five. condition number six if the first condition fẹ́fọ́s amadíyá Jamaa. tí májẹ̀mú kẹrin tó bá gbè fúnjọ amadíyá ìyẹn májẹ̀mú ibi tí adájọ́ máa ti dájọ́ ní ìparí ìjókòó. That is, if the judge or Qadi declares Mirza Gulam Ahmed a true claimant, ìyẹn ni pé sí adájọ́ tó bá dájọ́ pé olódodo ni Mirza Gulamu Ahmadu I Abu Rahima Mikahil must release a rejoinder. That is what it, that is the content of my letter. Rejoinder I Abu Rahima Mikahil will make let me see it must release a rejoinder mo ní tí adájọ́ bá dá yín láre pé olódodo ni Mirza Gulamu Ahamadu èmi sì ti sọ̀rọ̀ nípa rẹ̀ síwájú sínú kẹ́sẹ̀ẹ̀tì tí mo pè ní òpùrọ́ mo ní dandan ni fún mi kí n padà kí n lọ kú ọ̀rọ̀ mi jẹ létí gbọ́ ayé níbo lẹ ti wá rí pé tí wọ́n bá dá yín láre. amadíyà mo ti bí ọlọ́run pé mi ò ní kọjá ẹnu àlà ni èpè ló yẹ kí n wọ̀n yín èpè ló yẹ kí n wọ̀n gbogbo yín. What I wrote is different from what you said about me. I wrote, and I quote, if the first condition favors Ahmadiyya Jama'ah, that is, if the judge Okadi declares Mirza Ghulam Ahmad, a true claimant, I, Abu Rahima Mikhail, must, de must release a rejoinder. Mo gbọ́dọ̀ kú ọ̀rọ̀ mi jẹ ló ń jẹ́ bẹ́ẹ̀. Tádájọ́ bá sọ pé Mirza Ghulam Ahmad o olódodo ni èmi Abu Rahima tí mo sì ṣàròyàrí Ahmadiyya ní yẹ two thousand and one mo gbọ́dọ̀ lọ ṣe é kẹ́sẹ́ẹ̀tì míì tí ń fi kó ọ̀rọ̀ tí mo sọ síwájú nípa ọ̀gá yín jẹ. rìjọ́ìdà ṣe wá jọ àpíìlì àfáà tìmẹ́yìn ṣáìdì tìmẹ́yìn àti mùsílíù ẹ̀rí bẹ́lẹ́dì bí àtàwọn yòókù yín nínú missionary yín I wrote I Abu Rahima must release a rejoinder. You are now saying that appeal. Where is the appeal here? Condition number seven, ẹ tún Condition number seven. If the fourth condition favors me, àbúrò Ima Mikahil, that is, if the judge or Qadi declares Mirza Ghulam Ahmad a plain imposter The scholars of Ahmadiyya Jamaa, together with the member, must rename Ahmadiyya Muslim Jamaa as Ahmadiyya Non-Muslim Jamaa. Condition number seven ni pé tí májẹ̀mú kẹrin bá gbè fún mi, ìyẹn ni pé tí adájọ́ bádájọ́ wí pé òkúrọ́ ayé òun ọ̀run ní mirza gulam ahmadu àwọn àfáàjọ amadíyà pẹ̀lú àpapọ̀ ọmọ ọ̀jọ́ amadíyà wọ́n lọ yí orúkọ wọn padà sí amadíyà jàmá amadíyà tí kìí ṣe mùsùlùmí torí pẹ́sùn tí mo kàn yín ni pé you are not muslims you are not muslims aláàfẹ́ ṣe dialogue a sì fẹ́ ní adájọ́ adájọ́ sì gbọ́dọ̀ sọ pé ìyàn sá gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ kó tún jẹ́ òpùrọ́ adájọ́ mú kanu méjèèjì mo wá ní tí adájọ́ bá pè ní olóòótọ́ màá kọ́rọ̀ mi jẹ màá sì rìlísì rìjọ́yìn dà ṣé mo ti kó jẹ́ o mò ń tó gbé nígbà mo fi sọ̀rọ̀ Gulama Amadu o mò ń sì rànràn ni o ẹ̀yin ayé ẹ̀yà fi yín ẹ̀yà fi mi o mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o mo ní màá sọ báyẹn tàdájọ́ bá sọ wípé Gulama Amadu olódodo ni mo tún wá sọ́ńdà kejì nínú condition condition seven wípé àmọ́ tí adájọ́ bá sọ pé òpùrọ́ ni Gulam Ahmadu okay. sẹ́yìn sì máa kọrin pé àwọn níjọ amadíyà tó ń pẹ̀sìn ìsìláàmù ga káàkiri gbogbo àgbáyé lọ́kùnrin lóbìnrin ọlọ́run fi sọ rẹ̀ sọ wá o tẹ́ ẹ máa kọ níjọ́ òun ẹ mọ́kọ mọ́ lóòótọ́ ẹ̀kọ́ mọ́ ṣùgbọ́n ẹ̀yọ́ ọkọ̀ amadiya jamaha ọ̀tọ̀ mùsùlùmí jamaha ọ̀tọ̀ mo ní tó bá ti wá tí wọ́n bá ti dá yín lẹ́bi níbi dìbẹ́tì yẹn o ẹ wà á máa jẹ́ amadiya non-muslim Jamaa, ẹ sì sọ tí ń bà yín lẹ́rù tẹ̀ fi ń sọ àtàmọ́ àtàmọ́ ohun tí ń bà yín lẹ́rù ni wípé ẹ ti wò pé tí adájọ́ bá ṣèṣì lọ dájọ́ wípé ọ̀gá yín òpùrọ́ ni ṣé yóò sì rọrùn fún yín kẹ́ ẹ lọ kọ́ kọdà sí Ahmadiyya non-Muslim jamaa. ọ̀rọ̀ èmi lọ́rùn tí adájọ́ bá sọ pé olódodo ni Mirza Gulam Ahmadu ẹbẹ nu kí n tún jókòó sí kírísẹ́sì míì ni kí n dẹ̀ tún fọ́n bọ́ síta pé ẹbí adájọ́ ọjọ́ kúkú sọ bẹ́ẹ̀ yóò kú to àwọn ẹ̀rí rẹ̀ kalẹ̀ fún mi ń bàkà jáde nínú kẹsẹ́ẹ̀tì àmẹ́rù ń bẹ tí ń bà ìlẹ́rù gangan nìyẹn sòótọ́ ọ̀rọ̀ ẹ̀yẹ parọ́ mọ́ ẹ̀yẹ bógun lọ ni bá ogun lọ ni ọ̀rọ̀ kìí torí lè sọ ní ìsìn pé pa àwọn ni o pa ni o tá a lẹ̀rù ní àti yín ẹ̀kọ́ ọlọ́pàá ti ra ẹ̀kọ́ sọ́jà ti ra èkó fòpó ò ti ra ta lẹ̀rù ń bà nínú èmi àti yín ẹ̀gbọ́n tí yorùbá sọ pé ẹni tí ó bá jẹun tí ó bá jẹun gbẹ̀ngbẹ̀ng kí ni ó ṣe yóò sì rẹ̀kùn gbẹ̀ngbẹ̀ng the door is opened for anybody to come I am within my constitutional right to say the truth to defend the truth. now ọjọ́ ti lọ a lè ka lẹ́tà yìí tán ṣùgbọ́n mo fẹ́ bá dé ọ̀rọ̀ ní ti ìdájọ́ yẹn májẹ̀mú tó rọ̀ mọ́ ti ìdájọ́ yẹn mo fẹ́ ká yanjú ẹ̀ lálẹ́ yìí ibẹ̀ lẹ́ẹ̀tì wá mọ tí ń ba amadíyà lẹ́rù gangan ṣé ẹ mọ̀ pé ìdí jẹmọ́rọ̀ àpíìlì òsì ní gbogbo tí mo kà lẹ́yìn mo ní tí dá wọn láre èmi yóò lọ sí rìjọ́ńdà tẹ́ ń bá dèmí láre àwọn yóò lọ yọ mùsùlùmí kó òun ọkọ̀ tiwọn wọ́n máa jẹ́ amadíyà jẹ̀mọ́ wọn tẹ́ ń wáyé wá jẹ́ látòdì ọ̀run àbí. ìwà àmọ̀ gbọ́ tí a mọ̀ pé ilé ẹjọ́ pàápàá jùlọ adájọ́ yẹn kò ní ọlọ́pàá tó fi ẹ̀ǹfọ́ọ̀sì wa mo tún rò ó mo tún rò ó pé azumin wọ́n ní àìfinúwénú kájẹwọ́ èmi mọ́nú tèmi wípé ó rọ èmi lọ́rùn tí adájọ́ bá dá mi lẹ́bi tó dá wọn láre pé màá ṣèrè jọ̀yìn dà ó dé mi lójú ìdánilójú yẹn kò sí fún mi nípa tiwọn eléyìí ló wá bí májẹ̀mú kẹjọ ẹ̀gbọ́n tí mo sọ bẹ́ẹ̀ both parties to the debate that is Abu Rahima Mikhail, together with other speakers from his side, if any, and the speakers from the Ahmadiyya must invoke the curse of Allah subhanahu wa ta'ala on themselves if any of the two parties disagrees with the outcome of the debate as pronounced by the Judge Ọ̀kadì wàláì in tí ó bá Amadíyà lẹ́rù nìyẹn o. Kí ni túmọ̀ rẹ̀? Mo ní igun méjèèjì tó ń fi ọ̀rọ̀ wérọ̀. Ìyẹn àbúrò yìí má àti ẹlòmíì tó bá tún wà nígun ọ̀dọ́ tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan àti àwọn olùsọ̀rọ̀ láti igun Amadíyà àwa méjèèjì àjọ sẹ́bi ọlọ́run léra wa lórí àtọrọ ìparun ọlọ́run léra wa lórí tí ẹnìkan nínú àwa méjèèjì tí ò bá fi fara mọ́ ìdájọ́ adájọ́. ok ṣé àmọ̀ pé adágọ́ lè dágọ́ sí ẹni láti tẹ̀lé ó lè fẹ́ fa wàhálà All right. See ibi tí n tó jẹ mọ́ àpíìlì tí wọ́n ti gbóòórùn ẹ̀ nìyẹn kì wá sí àpíìlì èpè ní èpè èpè tààrà ibi dandan ọlọ́run àtẹ̀mí àti agbẹnusọ ọ̀jọ́ ọmọdíyà tẹ́nikẹ́ni inú wọn bá fi tako ìdájọ́ adájọ́ pẹ́rẹ́ kò sí wàhálà àwọn àkóyàwó wa jáde àti àwọn ọmọ wa. thumma nabtahil thumma nabtahil a wà á ṣe àdúrà ní kíkan fanajihal la'natallahi alalikazidin a wà á máa rọ èpè ibi dandan ọlọ́run lórí àwọn òkùrọ̀ nínú àwa méjèèjì ìntàmàdí yóò fẹ́ ṣe nìyẹn wọ́n nítorí pé sọ́mọ̀ bàbá ìtàn yóò bá àrọ́bá àrọ́bá sì ní bàbá èpè ní gula mahamadu fúnra rẹ̀ tẹ èkú sí sálángá èpè èpè èpè ìyáláyé èpè ní mirza gula mahamadu fúnra rẹ̀ tí ó fi kúkú kọ́lẹ́rà àwọn náà mọ̀ pé ikú kọ́lẹ́rà lọ̀gá àwọn kú bí mo ṣe sọ sínú àrùgàdà amaríyà ni pé mirza gulam ahmadu àti àáfàá wa kan lásìkò ìgbà náà wọ́n jọ fúnra wọn lépè wípé ìwọ Mirza Gulam Ahmadu òpùrọ́ ni ọ́ ìtọ́lọ́wọ̀ òpè ọ́ ló ń pera rẹ̀ tó bá dá sí pé ọba wà lórí òdodo òun tó ń takò ọ́ kó ń parẹ́ kí gbogbo àìsàn kọlu òun kí gbogbo ìjàmbá jẹ́ tòun Mirza Gulam Ahmadu náà sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ tán kò pé ọdún kan kò mú ọdún kan jẹ ọmọ rẹ̀ Bashirudin Mahmood Ahmed ó wá sọ wípé bàbá àwọn ṣépè tán kò pẹ́ sígbà náà bí kọ́lẹ́rà ṣe mú bàbá àwọn nìyí bàbá àwọn òun wà nù lé tí bàbá àwọn fi ń fi ìdí yàgbẹ́ tí ń fi ẹnu yàgbẹ́ ó kó òyì sálángá òun ò sì mọyé ìgbà tó fi pòyì sálángá títí ó fi dún hàn hàn bó ṣe sọ rínú nìyẹn bẹ́ẹ̀ni tó lu mọ́gùn ẹlẹ́jẹ̀ wọ́n mọ̀ pé ikú kọ́lẹ́rà ló pa ọ̀gá àwọn sáàrì tì lẹ́yìn tó ọba ṣe tán bọ́ síta kájọ wá fúnra wa lépè ẹni mùsùlùmù ẹ̀rí bẹ́lẹ́ digbí tó ọba ṣe tán àtìyàwó rẹ àtàwọn ọmọ rẹ rántí pé látọ̀tọ̀ tó ti wá sí àyín tó lẹ́rìí ń bẹ́ ń lé ààrí ọmọ rírí táàrí ọ abẹ eléṣù láti pàdé rẹ o tún náà ni ẹ ń bá tó bẹ́ẹ̀ nú yín kó bọ́ta gbogbo ọmọ tí mo bí ní kò bọ́ta gbogbo ìyàwó mi ní kò bọ́ta ẹ̀yin náà wá ṣe bẹ́ẹ̀ á wà àwọn èpè á wà fẹ́ bcos kó wá rìkọ́dù èpè wa á pe nta kó wá rìkọ́dù èpè wa á pè Galaxy kó wá rìkọ́dù èpè wa á pè AIT kó wá rìkọ́dù èpè wa gbogbo iléeṣẹ́ rédíò á pè wọ́n gbogbo iléeṣẹ́ oníwèé ìròyìn á pè wọ́n pé àwa mùsùlùmí àti ìjọ amadíyà a fẹ́ wọ̀nra wa ní èpè ṣẹlẹ́rò pé ẹlẹ́rò pé ọ̀rọ̀ àwàdà ni èpè lẹ́sà fún ẹ wá lọ sọ pé ẹ tẹ ẹ bá ti ń ṣe àlẹ́ ìsàlámù àwọn ọmọ ẹ ṣe lànà tùlá àlẹ́ yìí ẹ ẹ ṣe ká májẹ̀mú èpè jáde ẹ ẹ ṣe ká jáde ìwọ ọmọ ẹ̀yìn tí wọ́n ń pọ̀n ọmọbi tí wọ́n ń pọ̀n ọ̀rẹ́ o ọmọbi tí wọ́n ń pọ̀n ọ̀rẹ́ tó di lọ́la mo ti sọ fún yín mo fẹ́ sìn dé gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ etí odò tódò bá fẹ́ gbé yín lọ kó gbé yín lọ tódò bá sì fẹ́ fi yín lẹ̀ kó fi yín lẹ̀ ẹ̀yin lẹ nira yín n tó fi nàìjíríà wínú ṣùgbọ́n wo sò tọrọ fún yín ń sọ̀rọ̀ ìfòdìdì oṣù kan gbáko pẹ̀lú ògo ọlọ́run onínídé tù ẹ̀ tí ì gbọ́ nǹkan kan tọ́ba tún di lọ́la ń tẹ̀síwájú lẹ́tà nínú lẹ́tà bíi méje lẹ́tà nọ́mbà tù mò ń lọ́wọ́ yìí tẹ̀tí ń tù ara ẹ gbọ́ yòókù ẹ má wọ̀ọ́rì tẹ̀tí gbọ́ ẹ má wọ̀ọ́rì mo ti ka lẹ́tà tù dé condition number nine abẹ condition number eight tó bá di lọ́la màá gbé lórí condition number nine alọ́ fún wa ṣe kò wa rahmatulahi wa barakatuhu.